تقريبا هذا قليل وحشة لا؟ نعم. أعتقد تبقى yóò lu ziyara madina àti wọn bẹ wọn bá ọkọ hajj ọjọ tí wọn bẹ madina ẹni tó ti wà sí ziyara rẹ madina wò bẹ́ẹ̀ tí ó wà wọn tó wà fún wọn tó wà tó àgbà láti mọ kàtí nílẹ̀ náà òun tó wà lẹkẹ ní wọn tó kà nàbí sọ sọ mọ́tò ti sàárà ẹ̀kọ́ mọ́tò tó ní ìlú ìṣòro ẹ̀kọ́ náà nìyí àlùmọ́tò àkọ́ tó wà nínú ọ̀sẹ̀ ló ń kẹta so lórí jẹ́kọ́ lẹ́tọ̀ọ́ pé kí wọ́n bá parí hajj ní ẹ̀sìn náà àsọ́lé ní maka tí ọ̀gá wa sílẹ̀ fẹ́ tẹ̀lé wọ́n lẹ́tọ̀ọ́ sí wa tẹ̀lé náà wọ́n fi hàn nínú jáde ní ìṣòro ọ̀gbọ́n àti ìyẹn kọ̀ọ̀kan tó bá tún lé ẹgbẹ̀rún ṣáàbí ẹgbẹ̀rún ọ̀nà ọgọ́rin láti fóònù ọ̀gá ìbáṣe ọdún ẹgbẹ̀rún kan náà ẹgbẹ̀rún bá dá sí sábà kí ìrònú bò mí. so àti mọ́tòlá àti ọ̀rọ̀ yẹn iná náà ti mú pẹ̀lú òun lọ ọ̀dà nínú àwọn onímọ̀ tí a sọ pé ọ̀rá ọ̀rá ẹ̀rọ ìpínlẹ̀ ọ̀rá kí ní maka lè rò àbí ní ẹ̀dín ọ̀rọ̀ mọ́tàkì náà lè sọ sọ̀rọ̀ àbí ní mọ́tàkì maka lè rò mọ́tàkì kábà lè rò mọ́tàkì náà lè sọ sọ̀rọ̀ àbí mọ́tàkì ìkẹta tápàdà sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó yẹ wọ́n ní ládàá yẹn kò kọjá sí ọ̀rọ̀ yẹn yẹn ní pé mẹ́rin lọ́wọ́ tí a bá fi àwọn èèyàn bẹ̀ wọ́n kí ọ̀rọ̀ ní ọ̀sán kábà lọ́dọ̀ ọ̀nà kan dáadáa ọjọ́ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ kí n bẹ̀ àbọ̀pọ̀lọpọ̀ ní òkè bẹ̀ ẹ̀rọ ládàjọ́ ládà ọgọ́rùn-ún mẹ́wàá ọgọ́rùn-ún mẹ́wàá ọgọ́rùn-ún àkọ́rí ẹgbẹ̀rún náà mẹ́wàá alọ́nà ọgọ́rùn-ún ẹgbẹ̀rún náà ọgọ́rùn-ún tó ní mẹ́rin tó máa lébè sí náà tí ó fi ń tún ìfúnpá máa yọ̀ ọ́jẹ́ lọ́dọ̀ náà ti sún lọ́wọ́ ọ̀sọ̀ yìí tó yẹ àti lọ sí gbogbo sáà lálẹ́ bí a ti ń pè kì í sábà jìnnà kúrò àwọn jìnnà kì í sábà tó jìnnà rẹ̀ sábà tó ti ìṣúná ká sódà tó rọrùn láti ṣe wákàtí náà tí ọ̀gá bọ́ síbò kọ́lẹ́ pé kí wákàtí fún kí mẹ́ta àti mẹ́rin níbẹ̀ tó ìyẹn ni pé àìní ládàlú fún mi látara ìmọ̀ tí ó kílẹ̀ ló dé kankan lọ́sọ́bàbí ẹ̀jọ̀ ládàlú fún mi. sábà sọ pé yóò fi yẹ nọ́tìlá náà tẹ̀lé ìyẹn pé bọ́lá àwọn ọmọ pé ó bá nọ́tìlá náà yóò máa ní ládà yẹn náà so ládà tó wọn ó tó lè sìn wọn ó tó sìn wọn. ومتى في كذا كان إذا صلى الله عليه وسلم قلنا المسجد الأقصى سواء من رسول أنا قضاء دابولا ويقول أنا قضاء دابولا ọ̀rọ̀ tí wọ́n náà jẹ́ òkè ọ̀gbẹ́ ọ̀gbẹ́gbẹ́ ọ̀gbẹ́ so ẹ̀sìn akọ́ni mẹ́ta ládá ni ó lù akọ́ni so ìyẹn lè fi ọmọ tó so mẹ́ta bá tó lẹ́sẹ̀ yẹn náà lè ẹnu tó mọ tó bẹ́ẹ̀ wò ó náà mẹ́ta mẹ́ta àtàkùn tó lè lò ó náà yóò máa tó ń bọ̀ bàbá yóò máa ṣọ̀gbọ́n àyè fún bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ láàrin ilé ànágbé sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ torí pé ilé ànágbé òwò ọmọ òwò ọmọ dákú tẹ́lẹ̀ àti àwọn ẹ̀dá àwọn ìyàwó ànágbé sọ̀rọ̀ òwò ọmọ dákú pé àti bí ṣe mẹ́mbà ti máa ń lójú máa tẹ̀kọ́ gbà torí bí ṣe máa ń lójú máa tẹ̀kọ́ gbà ànágbé sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ láàrin ilé òun àti bí wọ́n ti tẹ̀kọ́ gbà wọ́n ní àbàtà kan bẹ́ẹ̀ ní àbàtà àdìjẹ́ náà ṣe sọ́nà ọ̀gbọ́n rẹ̀ ṣe. Ṣé ìyàbá ti kí ìwọ̀n bá ń bẹ̀ àbí ẹnu tó ṣe bẹ́ẹ̀ bá lọ sọ́nà láǹfààní kó tó níbẹ̀ yẹn kó ìbádà tó kàkúrà kó ṣàtúrà pé ẹ̀ pé wà tó bá tó ti jẹ́ tó kí ní ọ̀dẹ̀ ń báyé ó ṣàyẹyẹ náà ọjà alákàlẹ̀ ní ìpàtàkì ìpàtàkì ìkọ̀sọ́rọ̀ lọ́sàn wọ́n lọ fún yọ̀rọ̀ yọ̀rọ̀ ìgbàlẹ̀ pàtàkì àwọn ọjọ́ lẹ́nu àgbàgbà ìjọ náà. òṣùpá ayẹyẹ ó ti lọ́wọ́ lókun ọdún bẹ́ẹ̀ tí wọ́n bá ti pè wọ́n wọ́n má pè wọ́n ń tó lọ́lá fún ìyànjú wọn sá sí ẹni fún ìyànjú sàkúrẹ́ olùgbé alóńgbò sọ́nà لا يعلمون ما في السنة لا يعلمون ما في السنة لا يعلم الناس ما في البداية والصفة ما في الصف الأول إلا اتهموا عليه بعقاب لا لا تهموا لا تهموا إلا اتهموا عليه بعقاب أمن رسول الله صلى الله عليه وسلم تعمل مع الله لا دار الناس من دينهم يقولون أتي ما جمع ولكن فإذا ما في البداية وما مجرمين إذا هي إذا هي إذا هي tó ìyẹn tó àwọn ìjà sí tó bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ níbi sáà fúwájú náà àdìsẹ́ wa lọ sọ ìfẹ́ yìí بين النبي صلى الله عليه وسلم لا يزال لا يزال لا يزال المرء يتأخر حتى يأخره الله إلى اليوم يوميا ما قال شيء منما بطل كل ما في سنة ما في صدره سنة مش يعني ẹ̀yìn alábàtúntà ti lọ́ta síwájú kọ́ máa wáyé kọ́ máa tó sáfẹ́ ẹ̀ wọ́n jẹ́ pẹ́yìn náà lábàá tó sí so yẹ so ẹ̀rọ sọ̀rọ̀ yóò máa fún wọn sọ̀rọ̀ bí káwé sọ̀rọ̀ bọ̀ sí so that ìyáàdà wa ní sọ́ǹtì níbi hátà ìyá akọ́rọ̀ ọlọ́ọ̀fìn náà pé ẹni tí wọ́n kàlẹ́ tí ò tí ò kàtà kọ́ọ̀lù fún tí ò kàtà kọ́ọ̀lù fún tí alábàtúntì náà ń bọ́ sẹ́yìn tó bọ́ sẹ́yìn غيبنا على النبي صلى الله عليه وسلم ألا تصدق ألا تصدقون كما تصدق الملائكة قالوا بها أه، قالوا كيف تصدق الملائكة قالوا قال صلى الله عليه وسلم تسمون آه، تسمون الصف الأول فالأول النبي صلى الله عليه وسلم أما تصدق ملائكة من تصدق أما تصدق تتصدق الله àwọn tàbí abẹ́rẹ́ tó bá àwọn aláta kan tó sọ́nù alábẹ́sẹ̀ tó sọ́nù sọ́nù. wọ́n máa ń tó sábà dára ká máa ń tó sábà máa ń fún dáadáa yóò kì ní space. wọ́n ti sọ̀rọ̀ pé nàìjíríà tó bá dá pé ní wọ́n tó tó sí wọ́n tó tọ́jú kejì wọ́n tó tó kejì tí kejì bá pé wọ́n tó tọ́jú kejì àwọn ìṣẹ̀lẹ̀ tó sọ tó yẹ. sọ̀rọ̀ tó dáhùn àhàdì tó wáyé ṣe hàn pé wọ́n ṣe ọlọ́dún òkòlòkò máa tó tọ́jú wájú ní àmà táì ó sì máa tó tọ́jú bàbá àwa ìtọ́wà ìtọ́wà àwọn masáàtì wọn wà lè fẹ́ kó ètò sí ìtẹ̀síwájú pé èyí àwọn wá yọ masáàtì àwọn ìgbà tó lọ sọ ó ní pé àyè kan sá oyún wọn bá ti dé bẹ wọn lè sáré sọ wọn lè kọ́ bẹ̀rẹ̀ sọ wọn máa ṣe ọlọ́mọ kakọ́ ọlọ́mọ kakọ́ pé wọn máa ṣàdúrà sódà àyè ní ebíjì bẹ́ẹ̀ ni ẹni tó lọ́láyọ̀ wọn bá ti pè wọn sáfọ́wájú tó lọ́láyọ̀ fún àwọn àdéhùn yìí torí àwọn àdéhùn yìí مسجد الكعبة مسجد المدينة مسجد الأقصى المسجد المسجد إذن استخراج مراقب فيه ومصروف عليه نعم tí ọba tí wàá mọ̀ bẹ́ẹ̀ ká ká sàkíyèsí ká ká ìwọ̀n tó sọ̀rọ̀ yìí lórí wa nínú mẹ́ta tó gbé kéde mẹ́ta tó tẹ́lẹ̀ ní ìṣòṣèlú àwọn ọ̀sẹ̀ hajj ọ̀kan náà àwọn àyèkọ́ wọn bẹ̀rù tẹ̀lé náà nìyẹn wọn bá sọ̀rọ̀ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ àti wọn sọ̀rọ̀ náà nìyẹn wọn kíkí ẹ̀ẹ́kan ọdún náà jẹ́ àwọn máa wo láàjẹ́ mọ́tàkì ẹlòmíràn jẹ́ lẹ́sọ̀ mọ́tàkì ló mọ̀ sí fàájì ẹlòmíràn ti lè lòlò tẹ́ ìgbọ̀lọ́tà kọ́ olómù àbí kìíní kan ẹ̀ àkàlù tó tó bí tó tẹ́ tẹ́lá dáná ẹ̀ lẹ́sẹ̀ pé wọ́n á ṣe gan ẹ̀yà rẹ̀ olùtòtò lọ́dẹ múyàn ìyẹn pẹ̀lú ọba lásìkò òru sóyè sódà ọ̀ lálẹ́ lọ́dọ̀ nípa táwọn àdúgbò kọ́kọ́ àti wọn sọ̀rọ̀ àbí wọn tó níbi káńtó pàdé káńtó tó gbà pàdé káńtó máa rojọ́ ìyẹn kọ́ lè yàn lọ ṣe ní àbá kan tó ẹlẹ́gbẹ́ ẹ̀yìn lè sọ pé ibi tá a ti wọlé ní ibi tá a ti jáde ní o gate one àbí gate two ní ọgbẹ́ ẹ̀rẹ́ ẹ̀rọ sí àbí bẹ́ẹ̀ tẹ̀mọ́tì bá kiri bẹ́ẹ̀ tẹ̀mọ́tì rẹ̀ káàdì bẹ́ẹ̀ tẹ̀mọ́tì sí kẹ́yọ̀ tó ní kí wọ́n gba ọlọ́tún jáde àbí dá ti pàdé sábà tó nǹkan bá àlàyé lọ́kọ́ àbí wájú pé wọn kàtí lọ́wọ́ ti ń kírun kọ̀ọ̀kan tán àwọn àjọ bẹ́ẹ̀ wọn àjọ tí ò sí bùkátà kankan tí ọmọ ṣe bẹ́ẹ̀ láyé fáwọn àwùjọ aláṣàlàyé kan ṣoṣo kò bá mi. àwọn akọ́tọ́ ti kí wọn kẹ́hìn yóò ṣe kí wọn máa mèsì ṣe sódà kí wọn máa sọ̀tọ̀ àtúntí àwọn ẹ̀yà jáde látọ̀ ṣe ìbádà tó náà wọn. sọ kí wọn sì ṣe ẹ̀gbọ́n oṣù mọ́lá kó dẹ̀ ṣàdúrà tó bá ti lọ kò lè padà mọ́ kò sáà lọ fún àtúntò kò sáàrọ̀ ọ̀nà kò lè padà èèyàn yà àti omi bí ètò ti àti ètò ti lọ ìtumọ̀ mi ń pè bẹ́ẹ̀ ní ọjọ́ náà tó lè jọ lórí èèyàn yà àti omi bẹ́ẹ̀ sì ni ọjọ́ lè sìn lọ́nà nìyẹn so yẹn so that kí èèyàn try kó lo àwọn àṣọ yẹn tó yẹ kó lò sí wọn bàtà wọn bá ti ń kọ́ máa ṣe àgbẹ̀ bàtà wọn bá ti ń kọ́ máa lọ sí tó yẹ kó lò sí wọn bá ti ń kọ́ lò sí tó yẹ alájọsí lọ́la ń tó àyà kọ́kọ́ nínú àyè tí èèyàn ti ń tí a máa lọ sí tí a máa ń bẹ̀wò níbi náà àyè kejì tó dábàá ti wá kí n bá mẹ́dínà àmì mọ́tàtà nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ á lè fẹ́ sọ̀rọ̀ nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sọ̀rọ̀ dábàá ti jáde pé ibi bá ń sọ̀rọ̀ balẹ̀. tí a bá ti jáde níbi ọ̀nà yẹn á rí i pé sọ̀rọ̀ nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ á rí sọ̀rọ̀ nàbí sọ̀rọ̀ ìrìnsàlẹ̀ ìrìnsàlẹ̀ àbáṣọ̀dọ̀lá wọn alábẹ̀rẹ̀ ìrìnsàlẹ̀ ọ̀pọ̀lọ́ alábẹ̀rẹ̀ tọ́lábìlá pàpà fúnlẹ́yìn ọ̀sẹ̀ ọ̀dọ́ fúnlẹ́yìn ọ̀sẹ̀ ọmọ ọ̀dọ́ ànàmọ́ àṣọ̀tọ̀ náà so àwọn ìyẹn tá àwọn sáré salam. sálámà sọ ẹ̀yàn sálámà sọ salam sọ̀rọ̀ ẹ̀yàn gbé salam sọ̀rọ̀ so wọ́n sálámà sọ ẹ̀yàn ẹ̀yàn sálámà sọ ọmọ ọ̀dọ́ àwọn àgbà tó fẹ́ wọn tó lé so wọ́n sálámà sọ ọmọ ọ̀dọ́ àwọn àjùmọ̀ àjùmọ̀ wọn kò wá kẹ́lẹ́kọ̀ọ́ nítorí wọn ṣe èyàn tó máa ṣe àlejò ìṣẹ̀tọ́ àgbésọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ní ìṣẹ̀tọ́ ìṣẹ̀tọ́ lọ́sọ̀rọ̀ ẹni nà á ní nà hẹ́tì máa ń zà fòwò fàzọ̀rọ̀ bàbá ẹni nà á tó lọ kẹ́kọ̀ọ́ àgbà ìdílé rẹ̀ bàbá ẹni nà á tó lọ kẹ́kọ̀ọ́ mọ̀ ẹ máa bẹ ẹjẹ wò sóyè lẹ máa bẹ ẹjẹ wò wọn sì máa mú wọn ti kú ìlú ayọ̀ ṣe gbogbo tẹ́kàn dábọ̀ tí a bá bẹ̀rù pẹ̀lú pé èèyàn lọ nílọ pẹ̀lú ìpáyà pé ọlọ́run bá ṣe wà láì sọ̀rọ̀ lórí fún ìlànà ìgbé àwọn kọ́lù náà mọ̀ pé à ń tẹ́lẹ̀ yìí lọ náà lọ òun náà mọ̀ pé mi ṣe fi jọ́ sí àbí obìnrin tó wà ní ìgbà tó ṣe sọ pé ìjọ kan máa wà níbi dánwà yìí bọ́n ò sí nílé táwọn sùn wọn láti sùn nìkan èèyàn pé wọn láti sùn náà sí nìkan gbọ́dọ̀ sàn sọ̀rọ̀ jẹ́ kí wọ́n lọ wọ́n bọ̀ kí wọ́n mọ̀ tẹ́lẹ̀ ẹ̀mí sùkánù lọ báàrí àṣekà kí wọ́n ti tẹ́lẹ̀ àdá àdá ìtòlè lágbádá mi bí wọ́n bá tètè mi ẹni ká ẹni káàdì tìǹ sùkánù lọ lẹ́yìn ẹni wọ́n jẹ́ tẹ́lẹ̀ lọ́kùtù ẹni jẹ́ tẹ́lẹ̀ lọ́kùtù ẹni jẹ́ tẹ́lẹ̀ sùkánù lọ òun retí ẹ̀ ọdẹ tẹ́ gbàgbé ọdẹ tẹ́ sùkánù lọ lẹ́yìn bóyá bóyá bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó ń rántí ẹ̀kan abẹ́ tó rántí ẹ̀kan kan báyìí lọ́mọ rántí ẹ̀ tí kan rántí èèyàn ọ̀kọ́ bí kọ́mọ ṣe nǹkan tí ń ṣe nínú ìgbésí ayé ẹ̀ tí a bá tó lókè lọ́mọ rò lágbájá onírànwọ́ onírànwọ́ lálánà ẹ̀rù sùkánà pẹ̀lú mẹ́ ọmọ sùnmẹ́ ìlànà ọkọ̀ ìgbésọ̀ pé ààyè gba mímọ́ láàyè ìmọ̀lẹ́ tóbi ó ti bẹ̀rù bàbá tó ìyá náà lọ́mọ sùn ilẹ̀ mà kọ́ bẹ́ẹ̀ náà lówó náà bẹ́ẹ̀ náà lọ́lọ́lá náà bẹ́ẹ̀ náà lọ́nípò náà ṣe é sùfáàní ní ìlẹ̀ ẹni tó wá ṣe dánú wọn tá a ti ní lọ́dún tí wọ́n ti ti hàn síwájú táwọn pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé lọ́wọ́ bá ilẹ̀ náà máa sùn ẹni tí òṣèlú adó kúrò lóṣù àti àpè kò ṣe dá ọ lọ́jọ́ ní àwọn tí wọ́n jọ rẹ́ ilẹ̀ náà àwọn tí wọ́n jọ rẹ́ ilẹ̀ náà àti eh, bisa dengan baca bá ti ra wọn gan ara kò sẹ́ni tó ló sọ pé rárá wọ́n ti fẹ́ jẹ gàrí rà ìlú tó lọ́dọ̀ dáadáa ọ̀tá àná. kọ́lọ̀ tó lọ́yẹ pé wọ́n ti wọ́n ti rárá wọn tó bá wọn pé wọ́n ti rárá wọn lọ́dọ̀ àwọn sáré kò sẹ́ni tó ló sọ pé rárá wọn tó rárá ìyẹn sọ lọ́dọ̀ lọ́dọ̀ tó wá iman iman yìí yọ kẹ́yìn iman kí ló ìmọ̀nà ló láì fi láì pẹ́kọ̀ láì pàkàn kan wọn náà balala ń ju ojú ọ̀rọ̀ ìdúró sẹ́yìn ìbẹ̀rẹ̀ náà bá tààrà ní kọ̀ọ̀kan náà kàkà ń ju ojú ọ̀rọ̀ ìdúró sẹ́yìn ìṣàtọ́máṣẹ́ bá náà kau tẹ̀lé náà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ń ju ojú ọ̀rọ̀ ìdúró sẹ́yìn kí a sì máa kàtó lára máa bọ́lá kọ́ ọ̀rọ̀ pàgbà ìtàbá kàtó kó so ọ̀dọ̀ ọkùnrin ni wọ́n máa mú yàrá yóò máa yóò máa yóò máa yóò máa mú yàrá ti gbọ̀n kan yìí bí a ti rántí tẹ́lẹ̀ bí a bá tún bẹ̀rẹ̀ tẹ́wọ́ yóò tún máa rántí sí kò sí ní ọmọ afọ nípa kò ní ọmọ ìgbàdé ilé àmì sẹ́kìtì ọlọ́mọ lè sọ pé ti pátá ṣe lórí kan pọ̀sẹ́ntì tí ó dájọ́ kan fún kú pọ̀sẹ́ntì tó tún dájọ́ yóò tún bá ti gbọ̀ kálukú náà yóò sì wá ti ṣe náà wá kọ́ ومسألة الخصوص مسألة الخصوص من المترفع الذي يقول يستطيع الكفر لنا يستطيع الكفر لنا شاطر بس يفهم بالي فما يشوف المسلمين so pé àwọn tó ti di báyìí bí wọ́n ti bí wọn sáré bí wọ́n ti ń sọ kálukú wọn tí yẹn lọ bí bẹ́ẹ̀ òde tẹ̀yìn nínú àlàlà ìyá àmàlà má ti dé ẹ̀yìn tí yẹ pé yóò rí dàda lọ́dọ̀ so àtìgbà tó ti wá lọ àlùkò tó ti wá sàárè náà mọ̀láyàkà ti wá tẹ̀sẹ̀ kan sí abèrè bèrè iná àmàlẹ́ ọ̀tún mọ̀ ẹni tó jẹ pé náà lọ́kàn ló sí wọn àkọ́ṣọ rẹ̀ so àtìgbà tó ti wá tó ti wá sàárè náà ti àwọn mọ̀láyàkà ti bèrè tó ti pé tó ti rí dáadáa iná náà mà ti mọ̀ wọn àkọ́ṣọ rẹ̀ ti sàárè kó sàárè àsàárè o wọn jẹ́ pàṣẹ ìròyìn lọ́wọ́ táwọn mọ̀láyàkọ̀ sí wọn kó sì ṣe àlùjáde ní ìlú ìlú fún akọ́lọ́mọ ti kàwọn ọ̀nà kátó àlùjá náà so yá àǹfààní rẹ̀ bẹ́ẹ̀ náà ní ọmọ náà ti kú bẹ́ẹ̀ bá ṣe wí ìgbà ẹni tí ó gbà ah, wọ́n wọ aṣọ tí tí ó gbà ah, aṣọ ìgbà tó lára ẹ̀ lágbádá má sàmà yìí ní ká ọdún náà máa ń bẹ lágbádá lágbádá àgbẹ̀dẹ oríṣi sùkán náà rẹ̀ ilẹ̀ náà nípa kò dáa bẹ́ẹ̀ náà fún kálukú náà oríṣi sùkán náà rẹ̀ báwo wá ní sàrí àmì sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe àgbẹ̀ yóò tún ṣe kínní yóò tún wá lè fi ẹlẹ́yìn náà láti àwọn ọ̀sẹ̀ àwọn ìlú sọ̀rọ̀ sọ̀rọ̀ anabi sọlọ lọ sọ̀rọ̀ lọsọ tó àwọn àwọn ọjọ́ tó náà sọ̀rọ̀ àwọn ẹni tó tó náà pé àmọ́ muhammadu allah rasul ọmọ kan kọ́ra ní ọjọ́ ìlú sọ kafa ìlú náà ta ọkọ̀ tó lánàá ọ̀la tó mọ́lá àfàdùkún ومن ينقلب على أخويه فلن يضر الله شيئا وسيكون الله الشاكرين. إلا كان يقول كل هذا ما صدقه صلى الله عليه وسلم. ọjọ́ máa tẹ̀lé pọ̀ jù torí pé mùsùlùmí tó tóbi tí o sì mùsùlùmí tó tó tó bá mùsùlùmí láyé òun náà sì pàdé sọlọ lọ ọ̀rọ̀ rẹ àwọn èèyàn ká yẹn wọn nígun tẹ́lẹ̀ tọmọ ìdàgbẹ lẹ́yìn lẹ́yìn Ọlọ́run oníṣẹ̀lẹ̀ ẹ wà láti máa ń fi sọpọ ọgbọ problem so so wàhálà mùsùlùmí balọbalọ tó mùsùlùmí tọwà láyé kò náà títí di ọgbà mùsùlùmí tọwà láyé ìgbàlá tí ó tọ́ wá lẹ́yìn tó wá lẹ́yìn àwọn sàhábà sí ibi ìjọba gbèlè sọlọ́lọ́ rẹ̀ sọ. àwọn ìjà máa sàhábà lọ́jọ́ pé wọ́n máa lọ sí tó kó sí dàgbà yìí kó sì já náà àgbà sàábẹ́ tó tó sì dàgbà yìí tó máa lọ sí ìjọkàn ọ̀kọ́ bìlẹ̀ ti à ah, ìjánu lẹ̀ bìlẹ̀ lọ́jọ́ náà sísọ iná ọba gbọdọ̀ náà kàlífà níbi àkọ́kọ́ sí wọn lọ́sọ̀ لا يعلم بالله من الشيطان الرجيم محمد الله رسوله قد خلق من قبل رسل أنا عندي أكسير الجفا أبرا تدل الشيء فلا ما شيء ما فلا ما شيء ما أنا أبرا بايم بجوانا فما شيء قد خلق من قبل رسل أما أكسير سواد بير أما تسواد بير كا سمعت لا يلا بير إني سمعت أنا واي ما ذكرنا ولا ما كنا سوي ما شيء ما ذكرنا òun náà ló dé láyé lọ́dọ́rẹ́ òun náà ló kàn náà lọ́dọ́rẹ́ láyé lọ́dọ́rẹ́ báwọn aṣáájú rẹ̀ àwọn tó dé síwájú rẹ̀ àdébí báwọn ṣe aṣáájú ọjọ́ bẹ́ẹ̀ dáwọ̀ ọjọ́ bí dáwọ̀ aṣáájú ọjọ́ àwọn ọjọ́ náà ló ṣe fún àgbáyé ṣùgbọ́n àwọn tó síwájú rẹ̀ dé pé àwọn tó síwájú rẹ̀ dé pé wà àwọn yẹn àwọn yẹn nígbà tí wọ́n àti wọ́n wá tí wọ́n wá tí wá wọ́n pa àlọ́ náà tó bẹ́ẹ̀ náà ni ànábì sọ̀tàlá owó náà lọ náà títàdá náà lọ́gbọ́n ìyá. abayin mata àwọn èkó ti ni ọlọ́run ah, ní a abayin mata tọ́lá ti bọ́ akú àwọn èkó ti lá àbí mata pa ni torí bẹ́ẹ̀ náà àmọ́ dọ́là ọ̀bàtà pé ọlọ́run ti sáwọn àti ìdòwò pa ni àwọn ọ̀dà pa alẹ́ ìmọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ìyàwó tẹ̀lé ewu àwọn tẹ̀lé ewu tó wọn lẹ́yìn púpọ̀ ara ẹ̀sìn ara ẹ̀sìn kọ́nà ti kà wọ́n ara ẹ̀sìn náà ṣe ìfowó náà pé ọlọ́run ọba ọmọ ìgbé náà ó sọ pé kí wọ́n máa pa ànágbẹ́ náà kí wọ́n lẹ́yìn púpọ̀ pa ànágbẹ́ náà àwọn èèyàn ló ṣe àkóso wọn wọn lọ́jà ṣe wíwú. so àwọn ọjà ànágbẹ́ àtàkùn àtàkùn àwọn àtàkùn àtàkùn àkùn sọ̀tọ̀ ànágbẹ́ sọ̀tọ̀ ọwọ́ àkùn àti wọn pa àmì ìyẹn ni pé pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ẹ̀fẹ̀ sọ àdínkù rẹ̀ ẹ̀ǹkọ̀lábùkún ala ẹ̀ǹkọ̀lábùkún ala àǹkọ̀lábùkún sẹ́lẹ̀ ti sàmù rẹ̀ sórí sẹ́lẹ̀ sàmù rẹ̀ wọ́n máa ń yà ǹkọ́lẹ́bù ala wọ́n máa ń yà ǹkọ́lẹ́bù ala yà ǹkọ́lẹ́bù ala àfẹ́yẹ ìfẹ́lá yà ǹkọ́lẹ́bù ala ṣẹ́ ẹ̀ǹkọ́lẹ́bù sàmù rẹ̀ tó náà wọ́n ṣe máa tó ní ká náà bí kú fọlá yà tó ra lọ́wọ́ ṣe á ọlọ́run kò mọ̀ ọ́n dára rárá òtún tó ti gbà tó ti tó ti mọ̀ ọ́n dára rárá ṣùgbọ́n ọ̀sẹ̀ ti la òṣìṣẹ́ akéré wọn náà bá wọn ọ̀wọ́ ìsàn ẹni tí ń dúpẹ́ lẹ́sàn ẹni tí ń dúpẹ́ pẹ̀lú pé ọ̀nà tó yẹ láwọn ọlọ́run bá ọlọ́run bá tó bẹ̀sùn ọlọ́run tó náà níbi tó sì pàṣẹ sí rẹ̀ ṣe tó tó tó náà bẹ̀sùn náà bá ní ọlọ́run sí yóò yẹ ìpàdé tó tó tó ní kàtẹ́kẹ́ kó ṣe kó ṣe kó ṣe àdéhùn tó وإذ أخرج الله من بني آدم من بني آدم من ذكورهم ذريتهم وأشهدهم على أنفسهم قال على فكرتهم قالوا فلا شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن آبائنا àdéhùn yẹn tọjọ sí tó ń ṣe tó ń múṣẹ ṣe pé pé ìtìmẹ́lá àwọn àtọ́nà àbáwọ́ pé ìtìmẹ́lá àwọn àyàtọ̀ àwọn ọ̀dà òkú sọ̀rọ̀ irú àwọn bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ rẹ̀ níbi iṣẹ́ rẹ̀ níbi kọ̀kọ̀ náà ọlọ́run bó dìbò ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìjọ sì láwù ṣáàkì. ìdá ẹ̀ka wá tọ́sẹ̀sẹ̀ pé wọn ò sì sáà mọ́ pé ìgbà wọn lòdì ọlọ́run kò ní ara wọn tó ń lọ tó ń lọ àwọn ìṣẹ̀lẹ̀ olúwa tó ń sọ̀rọ̀ sí pé wọn lè sọ àwọn ló ń bá àwọn ọmọ wọn sọ̀rọ̀. so tí àwọn bá ti wá ń bẹ tẹ́rọ ìjọba tí wọ́n bẹ tẹ́rọ ìwòye wọn máa ń sọ pé ilẹ̀ mi ṣe kíni lẹ́tọ̀ ilẹ̀ mi ilẹ̀ mi jẹ́ ilẹ̀ ìgbìmọ̀ kò sí kò sẹ́ni tó ní sámà ayé lẹ́nu kò sí àtọ̀tẹ́ àwọn àmì ìta sámà ní sámà tó wà lóko ayé ìtọ́jú ọ̀sán so yẹ wa so kí ni wọn máa ń tẹ́lẹ̀ bọ̀ lọ́sọ̀ náà tí a bá tẹ́lẹ̀ sámà sámà ìtàn sọ̀rọ̀ sọ̀rọ̀ tí a sá lánàá sí ọmọ àà رضا رضي الله تعالى عنه بين عمر بن عبد دليل أولاك بسنة النبي صلى الله عليه وسلم أما بسنة الجنة إتى النبي صلى الله عليه وسلم تي تي أوعى من مكان الدنيا جيت المكان تي أوعى تجارة لأنه في سارة النبي صلى الله عليه وسلم تولي بي سارة النبي صلى الله عليه وسلم إنه كن لوا إنه يرى من يمنع شلوا ẹ̀sìn ká níbi sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sọ̀rọ̀ mọ́tà tí ọ̀pọ̀ mọ́tà tí ọ̀pọ̀ mọ́tà tí ọ̀pọ̀ mọ́tà tó yá ọmọ àwọn yàrá àwọn yàrá àwọn yàrá tí èsì kò sí mọ́tà mọ́tà tí ọ̀pọ̀ yàrá àwọn tí àwọn yàrá àwọn yàrá. ó túmọ̀ sí pé ibi táwọn yàrá rẹ̀ gbé kèsì mọ́tà tí wọ́n lè tọ́ lọ́tọ̀. a sì mọ́tà lè kú sí sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ẹ̀ ẹ̀rọ ìsìn mọ́tàlẹ́ ṣùgbọ́n gbà tí àwọn kan ṣe extension nínú àwọn akọ́ṣẹ́ owó fún abalẹ̀ ọmọ yá wọn ló ṣe card ló ṣe extension ṣe sára níbi lọ́ọ̀fù àmú ọmọ mọ́tàlẹ́ ṣe àwọn onímọ̀ mọ́tà ẹ̀jẹ̀ àti ẹ̀hán bẹ́ẹ̀ tẹ̀lé ó ti pé extension bẹ́ẹ̀ látàrí ọmọ àwọn bá fẹ́ ọ̀dọ́ra ní adájọ́ ìdè mọ́tàlẹ́ ṣe lọ́ọ̀fù kò jẹ́ òṣèlú kẹ̀kẹ́ ẹgbẹ́ wọn kí wọn mọ́sáàsì yẹn lórí tẹ́sán sọ́bàdé wọn ní adàpọ̀ kí wọn mọ́sáàsì ní ìpìlẹ̀ ẹ̀mí àgbẹ̀sẹ̀ àtọ́lá sọ̀rọ̀ ní sẹ́sẹ̀ ṣe. wọ́n ní kọ́ dàbí ẹ̀fẹ́ sàdé yánà sọ̀rọ̀ ní yánà so ìgbà tí wọ́n máa ọgbọ́n lé wọn náà tẹ̀sán sẹ́sẹ̀ ìgbìyànjú náà mọ̀ ẹgbẹ́ náà bìnrin ṣe. bàtẹ́mi tẹ́nà ọ̀bàdàn máa yà ó ṣe tẹ̀sán so òun náà kó àwọn ọmọ ẹ̀rọ náà lẹ́nu pé tọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀gbà àwọn ṣiṣẹ́ ńlá dáhùn ṣe nǹkan àrùn mọ́kọ̀ wọn ni ọ̀rá mọ́tò bẹ́ẹ̀ lọ́sàrẹ́ àgbẹ̀rẹ̀ lọ́sàrẹ́ ayé àyíkàrẹ́ ẹ̀dá ìyàtọ̀ ọ̀rọ̀ mọ́tò bẹ́ẹ̀ bàtà tó wá sílé wọn tó wá tó àwọn fi ẹ̀ẹ́dì tẹ́ẹ̀tì nìkan tó máa ṣe àbúrò pọ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ nítorí tí wọn bá fẹ́ẹ́ dín ní wọn ṣe ọjọ́ sọ ẹlòmíràn tí wọn tó ṣe bẹ́ẹ̀ tọ́jú bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ńlá bíbí wọn lè máa ju nǹkan síbẹ̀ ṣùgbọ́n ṣe fún ti tipátipá náà tó bá tẹ̀ ẹ̀rọ ṣe ti yọ ṣe fún jà so wọ́n dà lómi ìyá lọ́wọ́ fẹ́ẹ́ yọ yọ bẹ́ẹ̀ mọ̀ sí ẹ̀kọ́ yìí tàbí sọ̀rọ̀ táwọn tó kẹ àwọn tẹ́lẹ̀ táwọn tó wọ́n tó jẹ́ wà ní ìgbà ẹ̀rọ tẹ́lẹ̀ pẹ̀lú ìsọ̀rọ̀ kátó tó fẹ́ ẹ̀kọ́ jẹ́ tẹ́lẹ̀ tó sáré sàrẹ́ káàtó tó fi náà mọ̀ pé sàrà mi sọ sọ̀rọ̀ kí ni wọ́n ṣe tán pé so ìyẹn ni n ti ó ṣẹlẹ̀ so ìdílé pé yóò àjẹ́ ìsáàmì tó ṣe kẹsí ọ̀rọ̀ ta mẹ́ta tí wọ́n fi sáré fún ọmọdé pé wọ́n máa fi lórí ní ìṣẹ̀lẹ̀ náà kò ṣẹlẹ̀ àti àbá mẹ́rin àti àti òun ayé àti ìṣẹ̀lẹ̀ náà fẹ́ ó máa padà sí ìṣẹ̀lẹ̀ so now.

ọ̀rẹ́ àwọn yóò fi ànábì sọ̀sọ̀ náà ti yẹ ọgbà tó dára ṣe so that nítorí sí wọn máa ti bẹ́ẹ̀ ni gbà yọ̀ǹda wọ́n dẹ̀ ń tó nílé ṣe wọ̀ láti ṣe ìyàtọ̀ sí ní káfí ẹ̀ káṣà tó yẹ kó ń gbé àwọn sáré ẹ̀ wọn ló kí ní ìgbà rẹ̀ wọn ṣe so ẹ bá sálámà ìyàgbá à kí òkà yẹn sálámà sálámà bí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ èèyàn ó ìgbà kẹsẹ pé torí pé èèyàn wá sí èèyàn kẹsẹ pé torí pé èèyàn fẹ́ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ fẹ́ bẹ ẹgbẹ ànábì o sọ̀rọ̀ wá sọ̀rọ̀ kẹsẹ pé náà lèèyàn fi tíráfù wá láti máa ká wà láti lè mí èèyàn ó gbà nínú pé èèyàn wá fẹ́ kí wọn bẹ̀rẹ̀ èèyàn wá fi sálámà sí ànábì sọ̀sọ̀ yóò fi tẹ̀lé tí wọn bá parí yẹn yọ yọ yọ ọ̀rọ̀ bàkẹ́yà àlùbàkẹ́yà tí wọn ìdàkẹ́ ọ̀rọ̀ bá pàdé wọn pè ìdàkẹ́ ọ̀rọ̀ bá pàdé ṣe ibẹ̀ ní àlọ́ ẹ wá ti lọ yóò yóò yóò lọ sí ibi tí wọ́n ti pè bí ibẹ̀ wọ́n sin àwọn anthropologists láti dáadáa ńlẹ́ náà sọ̀hábà tán kó síbẹ̀ tán sí síbẹ̀ àdébà kẹta fún àwọn ọ̀gá àwọn sọ̀hábà nìyẹn ṣùgbọ́n ìmọ̀ sọ pé sáré nìkan nínú wọn wọn sọ àwọn sọ àwọn tó ń kankan kẹyìn àti kẹyìn àti kẹyìn kí wọn má jẹ kí ẹ̀ nǹkan kẹyìn nítorí ìjà súnmọ́ ní kíkẹ́ wọn kàn wọ ìtẹ́ kó sáwọn sí ogun wọn pé àǹfààní tí wọn ṣe bẹ́ẹ̀ oṣù wa kàdé náà lè lórí ọ̀ràn lè kú àti ọjọ́ ìkìyàmù bákan yóò dẹ̀ fún ládàá so ìyẹn lè dẹ̀ ṣàdúrà fún wọn ìròyìn kì í ṣàdúrà fún ra wọn níbẹ̀ pé ìwọ lọ́run dákun mọ́ tọ́wọ́ dáadáa fún wọn sí kí nìkan kan máa rùn máa bẹ̀ ń tọ́wọ́ mi tẹ̀ ìyẹn ṣàdúrà fún wọn. أن ناشر ولا نقصر ولا صلاة أو جل عنها أدرى الله أن تقول صلى الله عليه وسلم ثم بعد توكل وهو أنا مسكين صبر السلام عليكم يا أهل الكل المؤمنين السلام عليكم يا kẹsùn lé kẹjọ́mù ní ìyẹn ni pé kẹrẹ lọ́gbẹ́ta mọ̀ kọ̀dọ̀ yóò gbẹ̀dẹ̀ bí wọ́n sàdọ̀ àṣìṣe à ń tọ́mọ̀ síta lọ́kọ̀ ẹ̀yìn ẹ̀yìn àwọn adé aláǹkẹ́sì wájú wa ni wọ́n ń ná lọ́kọ̀ ń ṣe alọ́lá ẹ̀kọ́ àwọn apàdé abáyé ọ̀pẹ̀ ọ̀yà wò ṣe wọn bọ̀ fún ìṣẹ́ ìgbésẹ̀ wọn lọ́gbẹ́ ní sàlọ́ ọ̀nà ìgbà wọ́n sì bẹ̀rẹ̀ wọ́n sì kó bẹ̀rẹ̀ tó yọ tó ẹnu tí a ti dá òwò òwò náà ní ọjọ́ kẹta òun ní ṣùgbọ́n dá òwò ọ̀dẹ̀ ibi tí àwọn ẹni tó kù sí ogun ọ̀dẹ̀ kù sí àyè tí àwọn ìjàmbí tá a àwọn tí a kù sí ogun ọ̀dẹ̀ náà sábà lórí sọ̀rọ̀ sọ́lá ọ̀dẹ̀ náà náà ọ̀dẹ̀ tí a kù sí àbí tí a sin Wala àwọn ọlọ́mọ ọ̀sọ̀ fún ìtìmọ̀ òṣètò tó ní tàbí tóbi nínú Islam ṣe ṣẹlẹ̀ pé ó wá àwọn kẹ̀kẹ́ wá láti wá rẹ̀ láti wá tẹ̀sà jíjẹjà táwọn mùsùlùmí jẹjà lórí wọn lókun bá jẹun ṣe so nínú àwọn gbàtí wọ́n wá wọn náà sùn káwọn lùsùn lọ́tọ̀ tó wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ̀ dáadáa pẹ̀lú sọ̀tún lọ́tọ̀ sọ̀rọ̀ láti kó ṣẹlẹ̀ ìyá kọ́lé ọba ọdún kan ní ọ̀dọ́ rẹ̀ ṣe àlọ́yé sọ pé sọ́kọ̀ ọ̀rọ̀ sọ̀tún wọn kò jẹ́ wà lọ́kàn jẹ́ wà lọ́kàn wọn wọn máa ti bẹ̀rẹ̀ wọn ti bẹ̀rẹ̀ àwọn àtàlọ́ pé gbàgbọ́ pé àkọsẹ́ ń jáde lórí jẹ ìta wa gbogbo tí wọn ṣẹlẹ̀ tó wọn pé wọn tí wọn gbogbo tó wọn kọ́ ló máa ṣẹlẹ̀ táwọn bí táwọn bá wà lọ ọ̀pọ̀ láwọn ló kọ̀ sórí kẹ́ máa sọ̀kalẹ̀. àǹfààní òkè tá ẹbí tá nàbí wọn dùn sínú lọ́wọ́ sẹ́wọ́n wọ́n jẹ́ ibi tó gba tó wọ́n fi sẹ́kù wọ́n lọ ní ètò wọn fún wọn tán wọn tọ ọfà kan láti rẹ sóyún bá dọ́rọ̀ tó ní ó ṣẹlẹ̀ láti gbé àwọn sínú àwọn àlè ìbàdí náà àwọn náà lọ pé káwọn lè gba ìkan rẹ̀ tán ìkan rẹ̀ tán pé káwọn lọ lè gba tàn án so ní àwọn tó ní kí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àti wa kálí tó wọn lọ lọ náà àti wa wá àwọn sùn ó sì wá mú wọn lórí látẹ̀yìn sì wá látẹ̀yìn pẹ̀lú wọn sí sì wá sínú pé wọn mùsùlùmí látẹ̀yìn ó sì wá ẹ̀sìn kí nípa wọn mùsùlùmí látẹ̀yìn yẹn so yẹn so sì wọn jà bẹ́ẹ̀ náà pa sẹ́yìn Hamza so yẹn ti alwáṣẹ́ pa tó jẹ́ náwọ́lá hind ọmọ mọ̀ọ́rí ọ̀gbọ́n àti ọmọ ọ̀gbọ́n àti ọmọ ọ̀gbọ́n so lọ sí ogun yẹn lé ọlẹ́lẹ́ tẹ̀tọ̀ àwọn sọ̀hábà ní ọ̀tọ̀ kan ń dilẹ̀ ní àná ìṣẹ̀ sọ̀rọ̀ ń dilẹ̀ ní àná ìṣẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ méjì náà lẹ́lẹ́ pàdé ìgbé lákàwé ti ẹ̀rọ mi tó ń tó ń tẹ́ tó ń tẹ́ tó ń kọ́ owó bẹ́ẹ̀ o tún dáadáa bẹ́ẹ̀ sílẹ̀ ẹ̀rọ tó ń gbẹ́rẹ́ lọ bẹ́ẹ̀ so yóò ṣe ṣe kúránà bí sọ́dọ̀ lọ́sọ̀rọ̀ ìtẹ̀lẹ̀ pẹ̀sẹ̀ pẹ̀lú ìgbà sọ̀sọ̀ àwọn ìpínlẹ̀ àmìlẹ̀ ọ̀nkọ̀lọ́kọ̀ ni olùsọ̀kẹ́ ó ń bẹ̀rẹ̀ àyẹ̀lẹ̀ kọ́ ànábi dá pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ọmọ akẹ́ àwọn bẹ̀rẹ̀ ayé ọ̀bọ̀ àwọn òkú sọ̀tàmì àgbẹ̀sọ̀sọ̀ ànábi ní àtẹ̀lẹ̀ ọgbà àwọn sọ̀tàmì àwọn sábà ànábi dá àbúdá àwọn náà láti ju àwọn náà láti ju àwọn ànábi wà ju ìlú ọ̀kọ̀tọ̀ so ní wọ́n sẹ́ńdì àgbà ẹnìkan wọn látẹ̀yìn pé kóun ra gbé ìdọ̀fánàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ọmọ sọ̀rọ̀ ṣùgbọ́n látàrí pé sáà bí dánábí ti rìn jù bí àtúntà máa ń dé tí wọ́n rán tí wọ́n pẹ́ta sí kàdábẹ́bí ní àbúrò àdàbà ìsàn lórí lẹ́yìn ọ̀rọ̀ so òun náà ní kíní ẹ̀ lọ sámà rẹ̀ ní kíní ẹ̀ bó ti kó sí gbé dàbí lórí ẹ̀ dé kíní ẹ̀ lọ bá kíní ẹ̀ ti fọ́ ẹ̀fọ́ àwọn ẹ̀rọ fi mú lóṣù àwọn ẹ̀rọ ní ọ̀rọ̀ 岁吧，所以，呃，第一个是讲，我这边那个什么嘛，是呢？哦，我我我上多少岁？我们上多少岁的？然后是好多是看那个是什么？对，我主要就多，那个是看那个。 bàbá òtún ní ọmọ ọdún nípa sílẹ̀ ó ní kò tọ́ bákan náà lọ́dọ̀ ọlọ́run èyíkéyìí kan èyíkéyìí àmọ́dọ̀ ọlọ́run bá tó bá ti wọ́sọ kó ń fẹ́ gba bẹ́sì jihad tó gbọ́ lọ́wọ́ sọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ sọ́rọ̀ àdáṣe délẹ̀ àhábẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ ìbítàn ìjà ìbítàn ìṣòro ìbítàn dẹ́ mọ̀hákà ọmọ ìbítàn pé wọ́n ti mọ̀ dẹ́ pé ìbítàn ti mọ̀ tọ́jú àìkú àwọn àgbàdo ẹgbẹ́ kan sọ̀rọ̀ gbé àbábẹ́ ìṣèlú kalẹ̀ pé bẹ́ẹ̀ ni lè ṣètò òkun yẹn àwọn ọgbẹ́ tí wọ́n náà wọ́n nípa ìtọ́wọ́ wọn kẹ́kọ̀ọ́ ẹgbẹ́ nìyí wọ́n kẹ́kọ̀ọ́ ẹgbẹ́ nìyí so sọ́dọ̀ lọ́wọ́ sọ ní ojú yá àwọn sẹ́wọ́kìn ni wọ́n pa ní sọ́dọ̀ lọ́wọ́ níjọ́ sọ́dọ̀ lọ́wọ́ sọ́dọ̀ nínú wọn ni amọ̀ níbi sùn lọ sẹ́yìn ìgbà àgbàdo àbáàdà àbáàdà àbáàdà àbáàdà hamza ó yẹ pé asad ìlú kìnìún ìmọ̀lẹ́dẹ́ akínrin so òun ọ̀pàdé nínú àwọn ìjàmbáde àpamọ́sá tó mọ̀ bẹ́ẹ̀ lọ́yẹ pé o fi ìlú ẹlẹ́rọ fún ọkàlẹ́ rẹ̀ lọ sí ìlú náà ó kó ní ọlọ́gbọ́n ní ọ̀la torí torí kótó tí ara sì ló tó ṣe so nínú àti ní pààyàn lẹ́kọ̀ọ́ tó láti mọ nínú so àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà àwọn sọ ábàbí tí wọ́n gbà ọ̀pàdé ọ̀bá ajá bí ọ̀ so inú inú kiri pé hàn lọ́bẹ̀ yìí yóò sàlámà sọ bẹ́ẹ̀ sàlámà sàlámà kún gbà pé yóò sàdúrà fún wọn òjú bẹ́ẹ̀ lọ yóò sàdúrà fún bẹ́ẹ̀ yẹn ṣe kiri kan tó yẹ wa. náà ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ní ọ̀sìn tí wọ́n ní wọn náà kó bá kó bá wọ́n mọ̀ tó kó bá kó bẹ̀rù má bẹ̀rù wọ́n sọ pé kó bá. بالقصر وتأتي قبائل النبي صلى الله عليه وسلم أن تباشر رأس لكل قبائل تمكن له قال سنتوسي عمره آه، تمكن في أيوة. رواية عن في حديث من النبي صلى الله عليه وسلم لمن نسق قبائل لمن نسق قبائل يعني الجواب الصدق wọ́n ní ọ̀pọ̀ kan jẹ́ ọ̀gbìn ìjọba ìyọ̀ rẹ̀ náà sọ́nà ọ̀rọ̀ ọ̀sẹ̀ ní kí ni wọ́n jẹ́ pé mo tún náà wọ́n pe àyíká lè bẹ̀rù náà nípa wa sọ́yọ̀ wa wọ́n tàbí kó wà lẹ́nu sọ́yọ̀ wa sọ́yọ̀ alẹ́ lọ́kẹ́ ń gbẹ́nà mo ṣàlá ti fi jẹ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ ìlú náà tó bá já ẹ̀rọ ọjọ́ sátọ̀dé àtàlù máa wá lẹ́gbẹ́ sọ̀rọ̀ sí ọ̀sán tó ṣe àwọn ọ̀sán wọn. so wọ́n bẹ̀rẹ̀ pé sátọ̀dé yẹ tí ọ̀bá bọ́ sọ́jọ́ sátọ̀dé ẹni tàbí má lè lọ tó pé àdéhùn kan pé ẹ tó bá ti ṣe tó bá ti ṣe mara lé rẹ̀ tó tó ní kọ́ ẹ̀ jẹ̀nàbà ni àbí tó bá ń jẹ̀nàbà ni àbí èyíkéyìí tó jẹ́ àwọn tó bá tí ó bá sàn ìgbọ́lé tó ó ní pé accept sátọ̀dù nínú ọjọ́ mi lóde dábàá wọn lò fún ìgbà yẹn ní ṣe ìlú áhùn lórí ìlú ọ̀nà kò ṣe àná àwọn ìlú ẹ̀mí náà ni ọba ẹ̀yẹ́ máa lórí mọ́tò kìlá tí èèyàn kò sí náà kò sílẹ̀ yẹn nínú àkọọ́lẹ̀ ìlú wọn náà wá sẹ́gbẹ̀ẹ́ àbí bomi ní ìgbà pé wọ́n fẹ́ràn lọ́lẹ́ máa lò ìwé àfẹ́lọ́lẹ́ máa wọn yìí kà sí kò sí tó bá nìyẹn sọ máa pé èèyàn fẹ́ lọ́nà pé èèyàn fẹ́ lọ sí ìbádà ń bẹ bí àwọn ìmọ̀ ẹ̀rọ tí wọ́n bá bá ìfẹ́ sára ìgbẹ́ wọn ti dákọ̀ ẹ̀ ní sáré sábà èyí kò sí gbẹ́ sọ pé ẹ̀fẹ́ náà mi. wọ́n gbà pé ní máa kí ṣe fún mi ìgbẹ́ mi náà ò já mi kàn náà pé wà nínú tó tó tó ìfẹ́ ta question kan lè sọ tó kò tó bá ní question. Hmm, hmm, wọ́n kọ̀ ní seven ṣèlú wọn ni òtún ìkó tẹ́lẹ̀ sí àkọ́kọ́ pẹ́sẹ̀ kankan tó ẹjí tán aago yìí náà ṣe mo lẹ́jí tán aago yìí náà ṣe lẹ́yìn wọ́n bá ṣe níbẹ̀ kí wọ́n tó sí àwọn ilé ṣe àbíkà máa kí wọ́n ní sùkúrù àti ibi tí ọ̀pọ̀lọpọ̀ bá wà ní máa yà ọ́nà ráyà ọmọ sàṣẹ tí a yẹ ìṣúná wa bí àfọ́kùn sí ọ̀nà òkè ṣe àdìjọ yẹ kí ọ̀dà mi ọ̀nà ìdíjọ́ ọ̀nà kan náà kàkọ́ wọlé pé ẹni ṣe tí ẹni ṣe kó ṣe tí ọ̀nà wáyà káàkiri ọ̀nà kan ṣe ṣe fún ẹ̀mí ní ó dùn tí ọba tí nìkan ọmọ lọlé náà lè ní ọ̀nà kan ọ̀sẹ̀ tó wá jẹ́ pé iṣẹ́ ọlásìkò gùn ṣe ẹni pé jẹ́mà ní ọkùnrin náà máa pàdé náà jẹ títorí ntí ẹ torí torí ó ṣe torí torí ìyàwó ẹ̀ tí ó lè fi lẹ́yìn tí ó lè tóbi tóbi sí nígbà tí ìyàwó ẹ̀ pàdé tàbí ìyàwó ẹ̀ sóyè múlẹ̀ tàbí kejì sóyè náà sóyè bá láyé sóyè ọ̀dà tí a bá lẹ́yìn pété bá ti torí lẹ́yìn ọ̀nà bá kéde mọ́ ní àti mọ̀ kéde rẹ̀ ọlọ́run ló ní ìlànà ìdáná sóyè kọ́lá ìdáná ìdáná sóyè ọlọ́run ló ní mẹ́rin sóyè òjòlá náà kọ́ ṣe àtọ̀wà oríṣiríṣi tẹ̀ ń ṣẹlẹ̀ mọ́ kọ́dà lẹ́nu ọ̀dà wọn tó ń gbéra ẹ̀yìn náà wọ́n gbéra ẹ̀yìn náà pé ó ṣe pé wọ́n ti gbá yẹn púpọ̀ lẹ́nu ọ̀dà yìí wọn kọ́ làwọn. bí wọ́n bá ń sọ ọ̀rọ̀ mi èyí rò pé èyí rò pé báyà kò sí lẹ́nu ọ̀nà kọ́mọ́jọ kàwá kálọ̀dá náà o ó fi ṣètò àti bí mùsùlùmí ó lágbàdà kan ó lágbàdà kò yọ ọbẹ̀ ilé kọ̀ọ̀dà lẹ́yìn ọ̀nà kò fi ṣe ẹ̀ṣọ́ àti ìṣẹ̀ṣọ́ kó fi ṣe sọ̀rọ̀ ìyàwó kó fi ṣe sọ̀rọ̀ àwọn kó fi ṣe sọ̀rọ̀ ìjọba mùsùlùmí ó áá wọn kọ́ làwọn ò tó sọ̀rọ̀ wọn. ní ìwọ tó lọ lọ́sùn tó wọ́n bọ̀ wọn lọ kọ́ńtà kọ́ àwọn ọ̀rọ̀ kọ́kọ́ kọ́ńtà kọ́ àwọn ọ̀rọ̀ lọ́sùn àwọn ọ̀rọ̀ kọ́ àwọn síbi kan lọ́sùn kọ́ àwọn síbi kan bá kọ́ àwọn lọ́jọ́ kọ́ àwọn jẹ̀kọ́ àwọn táwọn jẹ àwọn lọ́sùn àwọn táwọn àwọn táwọn àwọn àwọn yóò lọ́sùn bá kọ́ àwọn ọ̀rọ̀ wọn kọ́ tẹ̀lé ayọ̀ ẹni tó sọ̀rọ̀ pé wọ́n kọ́ àwọn ọ̀rọ̀ lọ́sùn ó sì sẹ́ni ẹ̀ àbí tọmọ tọmọ tọmọ tí wọn gbé nígbà mẹ́rin gbé nígbà mẹ́rin sọ nígbà mẹ́rin wọn jẹ káwọn sọsọ fún mi fún mi nígbà mẹ́rin tó gbọmọ fúnà wà dé fúnà wà dé fúnà wà dé wọn wà dé wọn lọ wà dé pé lákùnrin láìsí náà báwọn ṣe ló ń pa ẹsẹ mi ká báwọn ṣe ó tún báwọn ṣe wọn sọ. àwọn ọmọ ní ìjọba bá ọlọ́pàá làwọn kò ṣètò wọn fẹẹ láì wọn bá nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọkọ̀run fẹ́ràn ọkọ̀run yìí fẹ́ràn wàhálà bá tí wọ́n ti dáná tó ń pè wọ́n lẹ́nu wa wọ́n ní ìdàgbọ́n àwọn ṣùgbọ́n kí wọ́n gbọ́ wọn wá kí wọ́n gbé fún àwọn ọmọ wọn ní oṣù dákẹ́ nígbà tí wọ́n ń kọ́ mi ká àbálágbájá ń jẹun kẹkẹ ọkọ̀run ọkọ̀run yìí fẹ́ràn wàhálà wa dákàrà bí mẹ́lẹ́kùn sáré ojú sí gàrí mo sì gbọ́dọ̀ mọ́ kọ́ أقدر كما ذلك وجدت lọ́kọ̀ lọ lẹ́yìn ìjọ náà ti káyọ̀ náà títà ọ̀pọ̀lọ́ ní ọdẹ ẹni kí ọmọ yẹn wá owó kọ́bẹ́ ní ọ̀rọ̀ káàdì pé ẹni kan owó lọ́dọ̀ ọ̀pọ̀lọ́ kọ́ sáré ọmọ tó máa ń tọ́ sí owó lọ́dọ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ọmọ ìkú àwọn ọ̀sẹ̀ fún ẹ̀kọ́tẹ̀ ọmọ kan ṣàánú wa ní o kò lọ